إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن خطبتنا اليوم تتحدث عن توضيح منهج السلف عباد الله فإن فهم إن فهم منهج السلف أمر عظيم أمر يجب علينا جميعا أن نكون على بصيرة منه وأن نعلمه علما يقينا لكي نسير عليه فيما يتعلق بأمور ديننا وبأمور دنيانا ولكي نقوم ببيان ببيانه للمجتمع الذي نعيش فيه أرجوك الله با أترى لكم كي الله با أترى جلجة الله با وأسواجه النبي صلى الله عليه وسلم أتوارى النبي صلى الله عليه وسلم أتوارى الصحابة أتبقوا كل جملة النبي صلى الله عليه وسلم تتدي أجب إلى القيامة ìbádàlọ́ kútùbá wa tó ní yóò máa sọ̀rọ̀ nípa àlàyé nípa manhajú as-salaf nípa ojú ọ̀nà tí àwọn ẹni àná àwọn ẹni rí as-salafu àwọn ẹni ìsájú wa nínú ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ ojú ọ̀nà wọn tí wọ́n rìn tọ́lọ̀wọ̀n bá àríkẹ́lá fi yọ́nú sí wọn ojú ọ̀nà wọn tí wọ́n rìn nílé tó ẹ́pọ̀ òun náà ni ojú ọ̀nà tí Ànábì sallallahu ibadallah gbígbà àgbọ́yé manhajus salaf ojú ọ̀nà àwọn ẹni rẹ̀ àwọn ẹni ìsájú àwọn sọ̀hábà ridwanullahi alayhim gbígbà àgbọ́yé ojú ọ̀nà yìí alámàríkà ni tó pàtàkì nínú ìsẹ̀mí ayé ma ìjọ́ra ìrìn ojú ọ̀nà yìí bákanáà òun náà ni ó mú wa láti lè sàlàyé ẹ̀ fún al'umma àbí àwùjọ tí àwa náà tá ń gbé nínú èyí Ibadallah inna li a'immati salaf min as-sahabati wa man tabi'ahum wa ihsan Ibadallah inna a'immati salaf من الصحابة ومن اتبعهم بإحسان أسولا اتفقوا عليها ẹ̀yẹ́ rúsí ọlọ́ọ̀bá dájúdájú ó ń bẹ fún àwọn ẹni sáájú wa ẹni rẹ̀ bẹ̀rẹ̀ látorí àwọn sọ̀hábà ridwanullahi alaihim àwọn tó jẹ́ ọmọ kíwà nẹ́bì àwọn tó sẹ̀mí pẹ̀lú annabi sallallahu alaihi wasallam tán jẹ́ ni sáájú wa lórí islam wa man ittaba'ahum bi ihsan àtàwọn tó tẹ̀lé wọn tọ́jọ́ ma kí òun wọn pẹ̀lú dáadáa àwọn tàwí yìí wọ́n ní àwọn usul wọ́n ní àwọn ìpìlẹ̀ kan tó yẹ́ sí pé ittafaqu alayha wọ́n fẹ́nu kò lórí àwọn ìpìlẹ̀ wọ̀nyí ẹnu wọ́n kò lórí àwọn ìpìlẹ̀ wọ̀nyí tó jẹ́ pìlẹ̀ sí wa dhammu man khalafaha wọ́n dẹ̀ yẹpẹrẹ gbogbo ẹni tí ó bá yapa ìpìlẹ̀ wọ̀nyí tí ò sí lórí وسموه بالبدعة wọ́n dẹ̀ pé àwọn ojú ọ̀nà wọ̀nyí àbí ẹni tó bá ń rin ojú ọ̀nà yìí wọ́n pè ní oníbídà wọ́n pè nǹkan yìí ní bídà wa akhrajuhu min da'irati ahli sunna bákan gbogbo ẹnikẹ́ni tí bá ń ojú ọ̀nà tó yapa sí ojú ọ̀nà táwọn salaf min as-sahabati wa man ittaba'ahum bi bẹ̀rẹ̀ látorí àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ẹni tó bá yapa ojú ọ̀nà yìí wọ́n yọ jáde kó nínú agbẹ̀rin ahli sunna hadhihi al-usulu ibadallah allati tamayyaza biha a'immatu salaf an ghayrihim min ahli al-ahwa ta'udu ila amrayn huma àwọn ìpìlẹ̀ wọ̀nyí ẹ̀yẹn rúsìn ọlọ́ọ̀ba ilé tó jẹ́ sí wípé àwọn àìmọ̀tù salaf àwọn ẹni ìsájú wa àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tó fi yàtọ̀ sí àwọn míì tó yàtọ̀ sí wọn nínú àwọn onífẹ́ẹ̀nú àwọn oníbídá àwọn ìpìlẹ̀ wọ̀nyí ó ń padà sí orí àwọn nǹkan méjì àwọn náà ni àwọn nǹkan tí a fẹ́ kàyí al'amurul òun náà ni ìpìlẹ̀ ibi tí a ti máa mú ẹ̀rí lórí ẹ̀sìn wa gbogbo nǹkan tá a bá fẹ́ fi náà bá pátá níbo ni masdar níbo ni ìpìlẹ̀ tá ti mú àwọn nǹkan wọ̀nyí níbo ni ìpìlẹ̀ tá sẹ́rí padà sí nígbàtà bá fẹ́ mú ẹ̀sìn wa ó jẹ́ àdìsọ́kàn wa ní o ìntàfẹ́ nílá àdìsọ́kàn tá fi máa sin náà bá pé ìgbàgbọ́ mi dúró lórí nǹkan báyìí níbo láti máa mú ìgbàgbọ́ náà mo láti sọ́kàn nǹkan báyìí nípa nǹkan báyìí níbo láti máa mú níbo làwọn sálàf ti máa mú àwọn ìbáadà ilé tán foríkèríkè ara ṣe níbo láti máa mú ẹ̀rí ẹ̀ àwọn ìbáadà ilé tán sọ lẹ́nu àwọn ìjọsìn ilé tán fẹnu ṣe níbo láti máa mú ẹ̀rí ẹ̀ ó nẹ́pẹ̀ ni masdaru talaqqi wa kitabu wa sunnatu wal ijma' àwọn bí ti máa mú àwọn ẹ̀rí wọ̀nyí àwọn àdìsọ́kàn wa àwọn ìbádátù eléyìí tá ń ṣe àwọn ìbádà ìjọsìn tá ń ṣe pẹ̀lú oríkèríkè ara àti eléyìí tá ń ṣe pẹ̀lú ahọ́n wa ibi tá ti máa mú ẹ̀rí ìbádà lọ òun náà ni alkitab nínú tírà Ọlọ́run bá ti ṣe alkùránul karim wa sunnatu àti nínú sunna àbí nǹkan tí anábi sallallahu alaihi wasallam tó bá ṣe àbí nǹkan tá bá ṣe níwájú anábi sallallahu alaihi wasallam tánàbí fi rinlẹ̀ tánàbí ọ̀takò nǹkan mẹ́tẹ̀ta iná ń pè ní súnnà òun ni almasdaru thani min masọ́dìrì talaqi òun ni ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì nínú àwọn ìpìlẹ̀ tá ti máa mú ẹ̀sìn wa ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta òun náà ni al-ijma' al-ijma' òun náà ni ìpanupọ̀ tí àwọn olùmọ̀ àwọn olùmọ̀ nínú a nínú Islam ìpanupọ̀ wọn tó bá panupọ̀ lé lórí òun náà ni kẹlẹ́kẹta tí ẹnìkankan ọ̀yápá nínú wọn lórí àlámọ̀rí náà òun náà ni kẹlẹ́kẹta táwọn bí sẹ̀rí ibẹ̀ láti ma mú ẹ̀sìn wa ibadallah fa ahlus sunnati wal jama'a لا يستمدون دينهم من الكشوف اما اهل السنه والجماعه وان كان موسي ونبي على اهل السنه والجماعه لا يستمدون دينهم من عقولهم او اهل السنه والجماعه وان كان موسي ونبي لا كايوا فانما يستمدون دينهم من الكتاب والسنه والاجماع وما موسي ونبي níbi àwọn ọ̀nà mẹ́ta péré yìí náà ni òun náà ni tí ọlọ́run bá tíṣà kùránù kẹrìm fàmà wájájú fi kùránù kẹrìm kọbílúhù wàkọ́mù àìléhì gbogbo tó bá ti rínú tí ọlọ́run bá wọ́n gbà wọ́n dẹ̀ dúó lórí ẹ̀ kọ́mù àìléhì wàsìtàkọ́mù àìléhì dúó lórí ẹ̀ wọ́n sì dúó dédé lórí ẹ̀ ولم يكن من عادتهم أن يلتفتوا يمينا وشمالا kò dẹ̀ sí inú sí sí àwọn sálàf kama wọ̀túnwòsì lẹ́yìn tí ọlọ́wọ́ bá rí gẹ́rẹ́ bá ti parí ọ̀rọ̀ kan àbí tí wọ́n bá ti rí ẹ̀rí náà Qur'an al-Karim ولا يردون الكتاب بقول أحد من هذه الأمة كائنا من كان wọ́n àdẹ̀ kí ń dá Qur'an padà pẹ̀lú gbólóhùn ẹnìkankan náà wàlá bí ra'yihi wọn dẹ̀ ní dá kùránì padà pẹ̀lú rò rí ẹni kankan wàlá yarudduna al-kitaba wa sunnata bí aqwalihim anfusihim wa bí ara'ihim bẹ́ẹ̀ ni wọ́n sì ní máa dá al-kùránì àti súnnà padà wọn ní máa takò pẹ̀lú ìròrí wọn àbí àwọn ọ̀rọ̀ tí wọn bal ya'khudhuna bima huwa waridun fil kitab àwọn alùsùnà wal jama'a àwọn ma gbámú gbogbo tó wọ́n al-Qur'an wa kadhalika ya'khudhuna bima huwa waridun min as-sunnati an-nabawiyyati as-sahihati ath-thabita bẹ́ẹ̀ náà ni wọ́n sì ma gbámú wọ́n máa dìmú gbogbo tó bá wá nínú súnnà nabi sallallahu alaihi wa a'ni eléyìí tí mo gbà lérò pẹ̀lú súnà nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí sàlàyé sáájú òun náà ni àwọn gbónúwà nabi sallallahu alaihi wasallam ma udhifa ila nabi sallallahu alaihi wasallam min aqwal wa af'al wa takrirat gbogbo ní bá ti sàtífìsì lọ́rọ̀ annabi pé annabi lọ sọrú ọ̀rọ̀ yìí alùsúnnà fi aljama'a idha sami'u qawla nabi sallallahu alaihi wasallam taksha'irru juluduhum àwọn alùsúnnà wal jama'a tó bá ti gbọ́kọ́lọ́ annabi sọ ara wọn a máa bù má sọ ara wọn a máa dìde nígbàtí wọ́n ti gbọ́pá Ànábì sallallahu alaihi wasallam sọ fahum la yatathaqalun ila al-akhadhi bi aqwali an-nabi sallallahu alaihi wasallam àwọn alùsùnà ọ̀ljàmá àwọn kí ń fàtíọ̀ wọn kí ń fàjọ lọ sí di mímú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam bi khilafi ghayrihim الذين إذا قيل لهم قال رسول الله صلى الله عليه وسلم فيقولون الذين إذا قيل لهم قال قال رسول الله صلى الله عليه وسلم يقولون ماذا قال الشيخ الفلاني وماذا رأى الشيخ الفلاني أو لم يقل به الشيخ الفلاني ولم يقل به الإمام الفلاني ولم يقل به كابر من أكابرنا eléyìí náà fi yàtọ̀ sí àwọn tó wọ́n yàtọ̀ sí wọn tí òkín sáàlù súnnà àwọn tó yẹ pé ńgbà tẹ́ bá fún wọn ní ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pánàbí wí báyìí wọ́n ni a ṣéhù lágbájẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ ìmáàmù lágbájẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ìkánná àwọn àgbàlagbà ọ̀sọ́ bẹ́ẹ̀ wa idha qila lahum qala rasulullahi tẹ bá wá sọ fún ọpá nẹ́bí wí báyìí kódà kò tí ẹ̀ ara kò tí wọ́n tí ẹ̀ ní kọtí sí wọ́n tí ẹ̀ ní kùnlá bí ìgbà wípé ẹ̀ ń sọ àṣẹ́ni létí wọn ìgbà míì ẹ̀rù wọ́n máa bà yẹn gẹ́ láti fún wọn pé akọ́rọ́mọkùnmọ̀ lọ bẹ́ẹ̀ sí sí ìyá níbi mẹ́ta kó torí pé ẹ máa wò pé ni màá bá lẹ́nu ẹni ìbáyìí tó yẹ ti mọ́ lẹ́ni tàbí kẹ́ tí ẹ̀wí fún kọ́mọ̀dé ẹ̀sẹ̀ ìgbà pé ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ yóò tún máa bá ń tí ń bá lọ yóò tún máa bá lọ náà ni eléyìí báyìí ó yàtọ̀ sí sí alùsúnnàtù aljama'a alùsúnnàtù aljama'a àwọn kí mú àdìsọ́kẹ̀ wọn ìgbàgbọ́ wọn kí ń mú níbi kankan yàtọ̀ fún àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá wí fahum ya'khuduna aqidatahu wa qa'idahu min hadhihi al-usul al-thalatha àwọn al-sunnah wal jama'a àwọn máa mú àkídà wọn àdìsọ́kẹ̀ wọn nínú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ní ní nǹkankan ládìsọ́kàn wọ́n ní fi nǹkankan rinlẹ̀ àyàfikọ́ jẹ́ sí pé nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ti mú fala yuqaddimuna alayha qawla ahadi minan nas wọ́n àdẹ̀ ní ti ọ̀rọ̀ ẹnìkankan síwájú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ta nínú àwọn èèyàn ká iná mẹ́ǹkà gbogbo ẹni tó wù kí irú ẹni bẹ́ẹ̀kù tí ó bá jẹ́ wala yuqaddimuna ra'ya ahadi bal hum يحترمون هذه الأصول ويقدرونها ويبدلونها تبديلا عظيما أو أهل السنة الجماعة وما قيل بلا متتا وما قالقا وابا برار وادرما ولا يحتجون بالأقل ولا غيره على حساب الوحي تبدأ تيريو رمضا من القرآن بين السنة النبي صلى الله عليه وسلم wọ́n ní fìlà aká ìwọ̀n sẹ̀rí kan wá máa fi takò ọ̀rọ̀ Ọlọ́run ba gbogbo nǹkan mí tó yàtọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run ba tó jẹ́ wáhíù wọ́n ní fi ṣèdájọ́ wọ́n ti ní fi sẹ̀rí kan máa fi takò tọ̀rọ̀ Ọlọ́run ba bal yaj'alunahu la matbu'a àwọn alùsùn náà jama àwọn máa fi làákàyè wọn tẹ̀lé tọ́wọ́wá wọ́n ní fi ń tọ́bá wá látọ̀dọ̀ ànábì àti tọ́bá wá látọ̀dọ̀ náà bá tẹ̀lé làákàyè wọn wọ́n ní ti làákàyè wọn síwájú kama wá fi ẹ̀rí tẹ̀lé wọ́n bọ̀ wá fi ẹ̀rí sọ̀pọ̀tì làákàyè wọn láà bal àwọn ti àwálù súnnà gbogbo tí ẹ̀rí bá ti sọ onú ọmọ wá fi làákàyè wọn tẹ̀lé wọ́n ti ẹ̀rí síwájú làákàyè wọn á tẹ̀lé rí ibi tẹ́rí bá ń gbé làákàyè wọn lọ ni wọ́n máa gbogbo bí kíbi tẹ́rì bá gbé wa lọ òun náà là ń lọ nakunu ma dalil kal awroki indal hawa a ma wà pẹ̀lú ẹ̀rí gẹ́gẹ́ bí ewé sí máa ń wà nígbà tátẹ́gùn máa ń fẹ́ ni yóò bá ní ibi tó bá wu ẹ̀fúfú lẹ́lẹ̀ òun náà ló ń darí ewé oko sí fàhálù sunnati wal yàdùrún ma dalili haitu dáọ̀ gbogbo bí tẹ́rì bá ti wọ́n lọ ni wọ́n lọ idha qala dalilu kaza wa kaza fa innahum yaquluna bima qala dalil tẹ́rì bá sọ pé báyìí báyìí ní nǹkan rí ìntẹ́rì bá sọ pé ibi tẹ́rì ìntẹ́rì bá sọ pé ìntẹ́rì bá pọ́rọ̀ wà ibẹ̀ náà lọ́rọ̀ wà eléyìí báyìí ó ní ìpìlẹ̀ ahlus sunnah wal jamaa'ah eléyìí báyìí ó ní ìpìlẹ̀ as-salafu salih àwọn ẹni rere ṣáájú min as-sahabati walladhina taba'uhum bi ihsan bẹ̀rẹ̀ látorí àwọn sọ̀hábà àtàwọn tó jọ makí wọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa fa ila hadha an-nahji nad'ukum ẹ̀yin ẹrúsìn ọlọ́run bá tòótọ́ kúnù àìlàmàkánà àìlèyìn sàlàfúnà sọ́ọ̀lì ẹ wà lórí nǹkan tí àwọn sálàfù wá wà lórí ẹ̀ wàlá tẹ̀kítẹ́lìfù ẹ̀mẹ́ ìyapa lórí ẹ̀ wà iyyakum an taraw ra'yan wa an ma lam yakun alayhi as-salafu salih ẹ ti ṣọ́ra ibadallah láti máa rí àwọn òrùrí kan láti máa sọ àwọn ọ̀rọ̀ kan láti máa ní àwọn àkídà kan nígbàtí ẹ bá ti rí àwọn sálàfù lórí ẹ̀ ittabi'u wa la tabtadi'u ẹ máa tẹ̀lé jọ àwọn ẹni sáájú ẹ má dáadáa lẹ̀ ti wakọ́ kufitum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 على خير خلق الله نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم فيا إخوة الإيمان فيا عباد الله هذه الخطبة الثانية بعدما انتهينا من الخطبة الأولى ففي الخطبة الثانية عباد الله نبين أن من خالف السلف في مصدر التلقي لم يكن منه ولا على أديه أدوك فو الله أبا أترى لكم كي الله أبا ترى جنجزان الله وفا النبي لكسي إليه بايني خطبة إليه كجي ليه تاتي قاري خطبة لكوكو عباد الله ننو خطبة إليه كجي لا تسلعي فوا wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa sí àwọn ẹnire ìsájú àwọn sọ̀hábà àwọn tàbí'in lórí masdaru lórí ìpìlẹ̀ ibi tàà tí ma ń mú ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ ò sí lára wọn nìyẹn o irú ẹni bẹ́ẹ̀ ò sí lójú ọ̀nà ma wọn nìyẹn o wa yu'addu min ahli al-ahwa'i wal-bid'i a ma kàrú ẹni báyìí kúnnù àwọn onífẹ́nú èèyàn náà wọn ní bídá وذلك أن أهل السنة وذلك أن أهل السنة لا يقبلون قولا ولا رأيا ولا عقيدة إلا ما كان مستمدا من هذه الأصول الثلاثة إليه ما يريد أن يتركوا أهل السنة والجماعة وكين باورو ينككا وكين بايرو ركككا وكين بايرو ركككا àyàfẹ́lẹ̀ tó bá mú nínú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ta yìí wa annahum la ya'tabiruna ahadan mustannan bi sunnati nabiyyi sallallahu alaihi wasallam wa la ya'tabiruna ahadan يسلك هذا الطريق إلا إذا كان يأخذ عقيدته وعبادته من هذه الأصول الثلاثة bákanáà àwọn alùsúnnà wal jama'a wọn kí ń gbàpẹ́ nìkankan ṣe súnnà nabi sallallahu alaihi wasallam wọn kí ń gbàpẹ́ nìkankan rí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam àyàfi ẹni tí bá mú àwọn ìpìlẹ̀sìn rẹ̀ nínú àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ àtàwọn ìbádà rẹ̀ tó ń forí kìríkì ara هم الذين يعتمدون على على دينهم على ما هو مخالف لهذه الأصول الثلاثة ilé ìbá ọlọ́pàá ló jẹ́ pàálù súnà tó jẹmáà wà jí kó yíwa fẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti mú àwọn ẹ̀sìn rẹ̀ níbi àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn oníbídá àlọ́wà ذلك أن أهل البدع يجعلون اعتمادهم في حقيقة الأمر على غير هذا الأصل eléyìí báyìí rí bẹ́ẹ̀ nítorí pàwọn oníbídà wọ́n máa ṣe ìgbé ara lé lórí pàápàá bá lámọ́ rí wọ́n ṣe rí gangan wọ́n máa gbára lé àwọn nǹkan míì tó yàtọ̀ fún ìpìlẹ̀ yìí nínú ẹ̀sìn wọn wa innama ala uqulihim ìtọ́ ma ń gbára lé òun náà ni orí wọ́n ma ń gbára lé làákàyè wọn wà àárọ́ ihim wà àfẹ́wàkìhì wọ́n ma ń gbára lé ìròrí wọn sùmà bá da zálìkà ìzàrọ́ dalalatar kitabi wa sunna lẹ́yìn náà tọ́ wá rí ẹ̀rí kanú kitabi àti sunna wà ìjìmá àti panupal umma tí wá fi kùmá záhàbù ilé nígbàtí ẹ̀rí bá sọpọ́tì làákàyè wọn náà máa ń lo ẹ̀rí nígbàtí ẹ̀rí bá ti yapa làákàyè wọn takò ẹ̀rí náà ni torí àwọn ìjọba kullu nassin alhamad tashbiha hawilhu wa warum tanzi'a gbogbo nẹ́sùn al ti fi ní tẹ́ pẹ̀lú ẹni pé ń jẹ̀dá ni نسأل الله تعالى السلامة والعافية نسأل الله تعالى السلامة والعافية أبلا وبارك لا كلهم كلا وا كلهم كوسا ولهذا كان هذا الأصل حقيقة هو التفصيل والفيصل بين أهل السنة والجماعة وغيرهم من أهل البدع والفرقة إليه بقى لفعله في جاسك يقبل تنصي òun gẹ́gẹ́ ní ìyàtọ̀ tí ń bẹ láàrin ahlu sunnati wal jama'a àtàwọn tó yàtọ̀ sí wọn nínú àwọn oníbídà àtàwọn tí wọ́n wà nínú ìyapa sí ahlu sunnati wal jama'a nítorí ló jẹ́ pé ìkánná àwọn àfáwà àfáà súnnà Abul Qasim at-Taymi rahimahullahu ta'ala wọ́n ni qala ba'dul ulama apákan àbá sọ wípé wa ahlus sunnati wal jama'a lam tata'adda al-kitaba wa sunnata wa ijma' as-salaf as-salih awalu sunnati wal jama'a wọn kí ń tayọ al wọn dẹ̀ kí ń tayọ sunna nabi bẹ́ẹ̀ ni wọn kí ń tẹ̀lé ìrújú wàtàwílàhù ìtìrán alfitna wọn àdẹ̀ kí ń tú ní tukútù ní tọgbọ́n bí dáfitì náà lẹ́sàlì umma nabi lọ́rùn wà iná mataba'u sọ̀hábàtà wàtàbí'in àwọn tí wọ́n mọ́ ń tẹ̀lé àwọn sọ̀hábàtà wà má ajima almuslimuna wà ámàlàn àbínú sẹ́ni tó yẹ kí wọ́n sọ fún wa pé inú ẹ̀sìn lọ́wọ́ àtàṣì panupọ̀ lórí ẹ̀bẹ̀ bákanáà àbáwa abul abbas ibn taymiyyah rahimahullahu àwọn náà sọ volume 3 page 346 wọ́n ní faman qala bil kitabi wa sunnati wal ijma' gbogbo ẹnikẹ́ni tó bá sọ nǹkan tó wà wà súnnà tó yẹ pé gbogbo tí fi ń sọ̀rọ̀ tó fi ń ṣe bá ní sọ̀rọ̀ ẹ̀ àti gbogbo tí ń sọ lọ́rọ̀ gbogbo tó dúó lé lórí òun náà ni tó wà ní súnnà nábì wal ijma àti tí gbogbo àlúmọ̀ parúkọ̀ lé lórí fa huwa min ahli sunnati wal jama'a irú ẹni báyìí wà nínú ahli sunnati illa tabi'an lima ja'a bihi ar-rasul ma ja'a bihi ar-rasul sallallahu alaihi wasallam àbí kó jẹ́ pé ń tẹ̀lé nti Ànábì sallallahu alaihi wasallam mú wá ni wala yataqaddamu bayna yadayhi kò gbọdọ̀ má gba wájú Ànábì ṣe iṣẹ́ kaka àbí sọ̀rọ̀ kaka nu ẹ̀sìn àbí ní adi sokan ní adi sokan kaka nu ẹ̀sìn kò gbọdọ̀ má ṣáájú Ànábì ó gbọdọ̀ má tẹ̀lé Ànábì ni kò gbọdọ̀ ní adi sokan kaka síwájú kó tó reri lato da Ànábì ni jẹ́ bẹ́ẹ̀ kò gbọdọ̀ sọ̀rọ̀ kan kò gbọdọ̀ ṣe ibada kan síwájú kó tó reri lato da Ànábì kò gbọdọ̀ gba wájú Ànábì ṣe nǹkan kan kọ́ wá jẹ́ pé kò tí ì nímọ̀ nípa tá nẹ́bí sọ nípa nǹkan yẹn tó fi bẹ̀rẹ̀ sí ṣe fúnra rẹ̀ kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bal yanzuru ma qal yóò máa wo tá nẹ́bí sallallahu alaihi wasallam bá sọ ni fa yakunu qawluhu tab'a li qawlihi yóò máa wá fi ọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam sì máa fi iṣẹ́ rẹ̀ tẹ̀lé àṣẹ ànẹ́bì lẹ́yìn ni fa hakadha kana báyìí làwọn sọ̀hábà ṣe rí wa man salaka sabilahu min at-tabi'in lahum bi ihsan àti gbogbo àwọn tí ó rojú ọ̀nà wọn nínú àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàhábà pẹ̀lú dáadáa wa a'immatil muslimin àti àwọn àyíma musulmi bẹ̀rẹ̀ lórí al-imam abu hanifa wa malik wa shafi'i wa wa ahmad bin hanbal wa ghayrihim min al-a'imma bẹ̀rẹ̀ lórí tátorí imam abu hanifa àti imam malik àti imam shafi'i àti ahmad àtàwọn tó yàtọ̀ sí wọn wàláyò asìsù dínan èyàn gbọ́rọ̀ dáyẹ̀sì kankan kalẹ̀ falihada lamyakun ahadu minhum yóò yárídù annususo bí makulihi nítorí olóbi jẹ́ pé ẹ̀ lérí kankan náà wà yín mayi bẹ̀rẹ̀ látorí àwọn sọ̀hábà débi tó dé kọwa máa tako ẹ̀rí pẹ̀lú làákàyè rẹ̀ wàláyò asìsù dínan gọ́rọ̀ ma já àbíhì rasulu sallallahu alaihi wasallam a sì gbọ́dọ̀ fi ẹ̀sì kankan lọ́lẹ̀ yàtọ̀ fún ẹ̀sì tánàbí sallallahu alaihi wasallam mú wa fún wa wa idha arada ma'rifata والكلام فيه نظر فيما قاله قاله الله والرسول صلى الله عليه وسلم tó bá fẹ́ mọ̀ kankan nípa ẹ̀sìn àbọ́fẹ́ sọ̀rọ̀ kan nípa ẹ̀sìn yóò wòye sí tọ́nà ọba sọ àti tánàbí sọ̀lọ́sọ̀lọ́m sọ فمنه يتعلم وبه يتكلم nínú ọ̀rọ̀ lọ́wọ́ bá ti rọ́nà nẹ́bì ló ti máa kẹ́kọ̀ọ́ inú sì máa fi sọ̀rọ̀ wà fi hìyànzòrò inú ọ̀rọ̀ lọ́wọ́ bá tànẹ́bì ní ọmọ wòye sí ló ti máa mú ẹ̀sìn ẹ̀ wà yàtàfàkàrù oní ó sì máa ronú sí wàbí yastadillu ibẹ̀ ni ó ti máa mú ẹ̀rí ibẹ̀ ni ó ti máa sẹ̀rí fahadha aslu ahli sunna ilé ibá yìí jẹ́ ìpìlẹ̀ ahli sunna ti wal jama'a wa ahlul bidai la yaj'aluna wọ́n ti ń fi ti síbi tí wọ́n bá gbà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam bal ala ma bal ala ma ra'awhu aw dhaquhu in ta man gbára lé òun ẹni nǹkan tí wọ́n bá ronú sí nǹkan táwọn bá ti rí báyìí òun náà máa mú thumma in wajadu sunnata tuwafiquhu lẹ́yìn náà tán bá wá rí pé súnnà ká sọ̀fọ́tì ìròrí wọn wọ́n wá tẹ̀lé wà ìlà tán bá ti wá rí pé súnnà takò lam yubalu bi dhalika wọn ní kíà nípa ilé báyìí wọn nílò súnnà yẹn wọ́n takò ni fa idha wajaduha tukhalifuhu àìrọ́dù anha tafwidon tọba wá rí pátá kò zẹ́rí wọn wó gùn rí kó mẹ́ wọ́n láwọn nílò àwòhàrọ̀fúhà ta'wilan àbí kún wọ́n yí kún wọ́n ní kátà na bígbà lérò kọ́ yẹn eléyìí báyìí ó ní ìpìlẹ̀ tí a ní láti gbọ́yé tí àwọn ẹni rẹ̀ sáájú tí wọ́n rìn tí wọ́n fi là tọ́lọ̀ eléyìí náà ni pìlẹ̀ táwa náà lérìn táàfilà nínú ẹ̀sìn wa táàfi ní máa ṣẹ̀sìn tọ́nà ọba ọ̀rán wa táàfi ní máa láti tọ́kàn tó ya pàtítà nẹ́bí àtàwọn sọ̀hábà allahumma aizal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka wa a'da'a sunnah bi rahmatika arhamar rahimin اللهم كن معنا ولا تكن, ولا تكن علينا اللهم كن مع ولاة أمورنا اللهم ولي, ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا برحمتك يا رحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اللهم كن معنا ولا تكن علينا برحمتك يا رحم الراحمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ولا مسافرا إلا رددته ولا مسحورا إلا فككت عنه سهرا ولا سائرا إلا أديتا وإن لم تر له الهداية إلا أهلكته يا رب العالمين برحمتك يا رحم الراحمين قوموا لصلاتكم يرحمكم الله